ṣé kò bá yí bàbá Mohbad jẹ lánàá lórí social media ẹ ó bá yí bàbá Mohbad jẹ ó kọ mọmọ Bukky wà lára àwọn ogungan tó wà lá tó jayé bàbá Mohbad Bukky Jesse wà lára wọn because ẹni bí èèyàn ni Bukky Jesse Bukky Jesse títí lọ súnmọ́ bàbá Mohbad ó dídí wọlé sí bàbá Mohbad lára láti get information to fẹ́ get tó mọ̀ pé òun máa wá lo òun ti máa wá lo gbogbo information yẹn òun máa wá lo ah! èdè. ẹ káàbọ̀ sí kànnì BioBlack TV show mo kí gbogbo ojú tó ń wò mí o ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títẹ fi ń gbọ́ mi kò ní di lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni mo fi dé o kò sí nǹkan tó jẹ́ ká ní sympathy fókù Mohbad torí Mohbad nìkan kọ́ ló máa kọ́kọ́ ku, ẹ má jẹ́ ká tanra wa yes Mohbad nìkan kọ́ ló máa kọ́kọ́ kú àmọ́ nǹkan tó jẹ́ ká ní sympathy fókù Mohbad kò ju wípé àwọn blogger wọ́n tèkì ẹ̀ personally lọ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà wọ́n tèkì ẹ̀ personally àmọ́ àwọn tó wá tèkì ọ̀rọ̀ Mohbad personally wọ́n pín sí oríṣi méjì o àwọn blogger tó tèkì òkú Mohbad tó tèkì ẹ̀ personally wọ́n pín sí orúkọ méjì bí mo ṣe nà ìka méjì sí yín yìí àkọ́kọ́ ń bẹ̀ àwọn igun àkọ́kọ́ ló fẹ́ justice fún Mohbad àwọn igun ẹlẹ́ẹ̀kejì ni wọn ò justice fún Mohbad ló já sí pé àpò tiwọn làwọn jù báwọn ṣe máa ṣe pawó wọlé làwọn jù irú wọn lẹ máa rí tó máa release account number jáde pé ẹ ẹ ẹ jẹ́ ká fund account yìí torí nǹkan kan àbí nǹkan kan ọ máa give excuse kan lórúkọ Mohbad lórúkọ ẹbí Mohbad lórúkọ ẹbí Mohbad tàbí lórúkọ ìyàwó Mohbad tàbí lórúkọ ọmọ Mohbad láti fi generate owó torí àpótí wọn àmọ́ àwọn blogger kan wà tó já sí pé igun ẹlẹ́ẹ̀kejì òun náà ni igun àwọn bloggers àwọn online activities tí wọ́n ń sọ̀rọ̀ online tí wọ́n dẹ̀ jẹ́ blogger tó dẹ̀ já sí wípé human rights activists ni wọ́n tí wọ́n dẹ̀ fẹ́ justice fún Mohbad tí wọ́n fẹ́ kí Mohbad kó kú gbé yálà èèyàn ló pa Mohbad ni yálà Mohbad jẹ́ pé ọlọ́run ọba Elédùmarè bọ̀ wọn ò fẹ́ kí Mohbad wọn ò fẹ́ jẹ́ kó kú gbé bí Mohbad ṣe jẹ́ celebrity yẹn tí wọn ò fẹ́ kí ó kọ̀ lọ just like that tí wọ́n fẹ́ kí Mohbad kó wà seated látara bóyá record label ni bóyá àwọn digital platform ẹ̀ ni káwọn family ẹ̀ kí wọ́n lè benefit látara nǹkan tí Mohbad tí ó ṣe sílẹ̀ ìdí nìyí tí èmi Bayo Black TV show I am not a blogger I am an actor I am a content creator content mi ń bọ̀ láìpẹ́ gbogbo tá à ń mú wá fún yìí ẹ ṣáà máa lò bẹ́ẹ̀ eh, my content is coming soon àmọ́ kí nìkan tí mo wá mú wá fún yín lénìí lórí ọ̀rọ̀ justice for Mohbad ni fídíò kan ni mo come across tó sọ̀rọ̀ nípa justice for Mohbad bí àwọn kan bó ṣe ń ba bàbá Mohbad ní orúkọ jẹ́ torí àpótí wọn bí àwọn kan bó ṣe ń ba ìyàwó Mohbad tí ń ṣe Wùmí ní orúkọ jẹ́ nítorí àpótí wọn bí àwọn kan bí wọ́n ṣe ń ba ọmọ Mohbad Liam bí wọ́n ṣe ń bà ní orúkọ jẹ́ nítorí àpò tiwọn torí ẹ̀ ni mo ṣe mú fídíò yìí wá fún yín kí gbogbo yín kẹ́ jẹ́ ká wò ẹ jẹ́ ká jọ gbógun ti ìwà ìbàjẹ́ ẹ jẹ́ ká jọ jà fún justice for Mohbad ẹ má jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ ẹnu lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ jẹ́ ká jọ wo fídíò yìí tẹ bá wá wo fídíò yìí tán ẹ wá listen sí àmọ̀ràn tèmi lórí fídíò yìí ó yá ẹ jẹ́ ká jọ wò ó. Wúkì jẹ́sẹ̀ <laughs> mo sọ fún ẹ mo ní pé tó bá ti wá fún bàbá Mohbad kò yí ẹ mo ní èmi wà ń bì báyìí láti láti fún ẹ lésì ẹ so ìwọ lè jáde lánàá kó ṣe ṣó kó máa sọ pé pẹpẹsẹ kò ṣe ń sìn ló máa fi bàbá Mohbad lẹ o kí ló dé ó wá sọ pé òun wá justice justice wo lẹ ti wá nísìn ní táìmù wo sí táìmù wo tó yẹ pé àwọn fámìlì wọn gan ẹ wọ́n ti gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n ti da gbogbo ẹ̀rú so kò sí justice kankan níbi kankan hey guys alpha ayide ẹ kò sí justice kankan níbi kankan wá sọ pé ẹ ò ṣe ò fẹ́ ò ṣe nǹkan kan mọ́ nípa bàbá Mohbad o oh, oh anything bad that has to do with Baba Mohbad not this time around what are you talking about Bukky Jesse you're not going to leave Baba Mohbad like that no no no Mm-mm. you can't leave him like that too hmm? èèyàn yìí á fa ayùdè èèyàn mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ igu àìsàn olówó tí ń fowó ṣàánú ni yes kẹ́ ẹ wọ́n mo cast òun àtúnṣe ìyẹn oníkẹ́ <laughs> lọ́mọ abá nínú wáṣà yẹn nínú kẹ lọ́ nínú messenger kẹ máa disturb ẹ o mhm. ẹ ṣáàbà mi dúpẹ́ lọ́wọ́ eagle eyes so ìwọlé wa máa sọ sí pé ẹ o pé justice ló wá fún ẹ fún Mohbad pé bàbá Mohbad o you have nothing to do with her yeah, with him pardon me you have, no, you have a lot to do with him o kí ló dé hundred pounds tó ló máa máa san fún hundred ní every month nǹkan ò ní sọmọ ni ọmọ kò ń ṣe ọmọ má ṣe yẹn o kí ló dé kò ń ṣe lẹ́fìn ló máa fi bàbá Mohbad lẹ̀ just like that so ìwọ ṣe é mọ̀ pé bàbá Mohbad ń parọ́ ni ìwọ ṣe é mọ̀ pé bàbá Mohbad kò wá ta ikú ọmọ ẹ̀ ó fọmọ ẹ̀ káṣí owó ni ìwọ ṣe é mọ̀ yẹn nígbà tó pẹ́ níbi èèyàn ni ẹ́ ìgbà táwa yìí ń sọ tá à ń pariwo tá gbogbo àwọn èèyàn ń sọ gbogbo àwọn blogger tó ń jáde tó ń go against nǹkan tí bàbá Mohbad ń ṣe ṣe ló ń ṣépè fún wọn ìmí ìwà tún mu wàá máa sọ bí ṣépù ẹ ṣe rí ìwọ tó ń búyàn kóhun tó ń sọ bí ṣépù ṣe rí Bukky Jesse bó ní ìwọ gan fúnra rẹ ṣe rí hmm? àwọn yẹn ń sòótọ́ fún ẹ ètò yẹ kó lísìn sí o lísìn ṣe ló ń takù wọn ó wá gbé ti fracas sí tó má ti sọ̀rọ̀ bí eléyìí èpè ló máa máa gbé wọn ṣẹ́ Bukky Jesse kò ń ṣèṣì ló máa fi bàbá Mohbad lẹ́ kò jọ níbo ó máa filẹ̀ níbo ah, ah, oṣù mélòó ló hundred pounds fún àná fọ́nbùkù every of your life eh, everything about you is nothing but fake ọjọ́ mélòó lọ ó sọ́njọ́ yẹn bẹ́ni pé olówó ayé ni ẹ́ ẹ́ eh? bẹ́ni pé multimillionaire ni ẹ́ ìwọ máa ma fún lọ́ndọ̀ owó àdéhùndé ló hundred pounds hundred pounds lọ́dọ̀ yín bóyá máa bọ́ sí pẹ̀lú bí gbogbo owó ti ṣe lọ sókè yìí bóyá ó máa bọ́ sí bíi bóyá ó máa bọ́ sí bíi like eh, bóyá bíi fifty pounds ẹ eh? kò ń ṣèṣì o ó máa fi bàbá Mohbad lẹ̀ báwo ẹ jọ mú bọ̀. ó lè fi bàbá Mohbad lẹ̀ o ẹ eh? ìwọ spokesperson bàbá Mohbad. Mm-hmm. èmi mọ̀ pé wà tí ẹ lè pẹ́ wà láìtàláì mo mọ̀ pé wà tí bàbá Mohbad lè pẹ́ because ìwọ control freak ni ẹ ó máa ń láì kó máa control ọkùnrin Bukky Jesse and in as much tó bá ti lè penetrate kó máa ride bàbá Mohbad kò ní kó jókòó síbi ibi báyìí ni ògùdọ̀ lọ ó dẹ̀ mọ̀ pé bàbá Mohbad Èkìtì ní mí èrè Èkìtì ní mí èrè ìrora ní lẹ́kìtì o ìrà Èkìtì kété ìyanra o Hmm. ó wá sọ pé ó wá fi bàbá Mohbad lẹ̀ mi rí kọ́mẹ́ǹtì yín ẹ má bínú òun láti máa wá wo fóònù yèyé eh, ọ̀túnba bẹ́ẹ̀ ni ó lẹ́tìkẹ̀ abẹ́rì abẹ́ ìgbọ́ǹkan tó ń sọ lánàá ẹ bàbá Mohbad o à ń sọ fún yín pé bàbá Mohbad kò wà responsible tó máa ń ká àwọn ọkùnrin tó jẹ́ responsible responsible father bàbá Mohbad is not among them bàbá Mohbad ó ń fi òkú ọmọ ẹ̀ ó fi ń gbowó ni bàbá ẹ ngbà ngbà tẹ́yìn kan sọ pé bàbá Mohbad ṣebí ó tọ́jú ọmọ ọmọ wo ló tọ́jú ọmọ tó ọmọ wo ló tọ́jú ọmọ wo ló tọ́jú ṣé ó tọ́jú ọmọ yẹn dé masters level ni at the age of seventeen years ni Mohbad ló ti kúrò lé ló ti lọ́ọ́ zù age of seventeen years of age gbogbo nǹkan tí ó yẹ kó ọmọ seventeen years títí lọ́ọ́ máa expose sí ó dàbí ọmọbìnrin tó wà ní seventeen years ẹ dẹ̀ mọ̀ pé stage yẹn ló máa ló di pé lèyàn parent ó gbúdọ̀ mọ nítọ̀ ọmọ kó má lọ dípọ̀ ọmọ máa lọ gbóyún mọ́ ẹ lára kéèyàn wá sọ pé ọmọbìnrin at the age of seventeen years kó kúrò nílé torí pé bàbá àtìyá wọn wà capable láti láti tọ́ wọn ò lówó wọn wà financially buoyant ọmọ yẹn dẹ̀ lọ ó dẹ̀ lọ ọ̀sùn fúnra rẹ̀ ẹ olú ọmọbìnrin bẹ́ẹ̀ tó bá jáde kúrò definitely ó lè lọ bọ́ sí ọwọ́ ọkùnrin tó yẹ kó máa ba ayé ẹ̀jẹ̀ bí kan fún lóyún kan dànù àjọ ayé ẹ̀rù Mohbad kúrò nílé bàbá òkè tà fún ètò yẹ kí bàbá ẹ̀ owó tó ń rí kó jọ níṣẹ́ kápẹ́ńtà tó ń ṣe nígbà yẹn ayé gbà tá à ń sọ yìí owó má tì níyì ètò yẹ kí bàbá Mohbad owó iṣẹ́ tó ń kó jọ tó yẹ kí bàbá Mohbad kó lọ́ọ́ máa fi wá bó ṣe máa tọ́jú àwọn ọmọ tó wà nílẹ̀ ìyàwó ló lọ́n fi ń tòjọ sínú ilé obìnrin oríṣiríṣi ni bàbá Mohbad náwó fún bàbá Mohbad ó wá yìn náà ọmọ ó wá ń jáde torí nígbà tó ń grant interview jọ sí nígbà tó Mohbad òun lòún tọ́jú ọmọ ọmọ wo lẹ tọ́jú ṣé ọmọ tó bá yẹ pé dìdí lóòótọ́ ẹ rí lè tọ́jú ẹ ẹ náwó ẹ náà ra sí tẹ fi tọ́jú ọmọ ẹ̀yin lọ́lọ́kọ̀ tó pọ̀ ọmọ yẹn wá sí láyé responsibility òbí ló láti tọ́jú ọmọ nígbà tẹ́ bá mọ̀ pé you are not capable láti train ọmọ why tẹ́ ṣe produce wọn wá sílé ayé ẹ wá ọ wá bí ọmọ yẹn wá wá sílé ayé tán ó rí i pé ọmọ yẹn ló máa lọ máa bá yín ló máa bá yín lọ síbi tẹ́ ti ń ṣiṣẹ́ carpenter ẹ̀yin náà sọ náà ẹ sọ how responsible Mohbad is nígbà tó wà nínú ayé hmm? nígbà tọmọ yẹn máa kúrò lé torí pé nǹkan ò jọra fún wọn jẹ́ kó náà lọ́wọ́ zọ àsọmọkùnrin inú ẹ̀ ló ti lọ kó sọ́dọ̀ àwọn Naira Marley inú ẹ̀ ló ti lọ join ní eh, kí ló máa pe kíní tó máa ṣe yẹn yahoo boy inú ẹ̀ ló ti gbogbo àwọn nǹkan tó yẹ kọ́ ọmọ yẹn expose sí ebi ẹ̀rí gbogbo orin tó kọ ẹ lọ wo gbogbo every of his orin ẹ mọ̀ pé gbogbo orin ẹ̀ ló ní mínì ṣé bí kan tó ti sọ pé ọmọ pásítọ̀ wọnú ayé kíní kan kíní kan ẹ ẹ bá mi ṣí ẹ ṣó ẹjọ ẹ bá mi ṣí ẹ. Baba Mohbad ẹ wá tọ́ ẹ wá ẹ wá train ọmọ yìí ẹ bìkítà ẹ kí ẹ nípẹ́ hence the reason why nígbà tọmọ yẹn kú tán all you are after ni pé tọmọ yẹn bá wà láyé ẹ fẹ́ kó máa sìn yín kó máa máa sìn yín kó máa máa bọ yín kó máa as in always ó bá ṣe ń ṣiṣẹ́ báyìí kó máa kówó yẹn fún yín kó máa ní service kó máa lákòjọ nígbà tọmọ wà láyé every month ó fún yín ní two two fifty thousand according to mama Mohbad ìyá Mohbad ní two two fifty ni Mohbad máa fún yín ó ní one fifty thousand it's unfortunate pé ọmọ yẹn lọ ti ara bàbá Mohbad jáde bàbá Mohbad ẹ àbádọ́ ọmọ yín ẹ wá jẹ́ kọ́mọ yín ẹ wá gbé sórí social media àwọn ti TikTok wọ́n fi ń káṣí owó àwọn ti Facebook wọ́n fi ọwọ́ wọ́n fi ọ̀rọ̀ ọmọ yín káṣí owó tí ẹ bá jẹ́ bàbá alátẹnujẹ tí ẹ bá jẹ́ bàbá òfò ìgbà tí Mohbad ti kú yìí ẹ ti lọ open account mẹ́ta two different accounts lẹ open lórí ọ̀rọ̀ Mohbad ẹ wá fẹ́ lògo ọmọ yín ẹ̀yin tẹ́ ẹ lógo ẹ wá fẹ́ lògo ọmọ yín láti láti máa ma fi kọrin láti pé káwọn èèyàn kan wá máa kan wá máa kẹ́yìn náà kan ti dá yín mọ̀ ẹni tọ́lọ́run bá kọ́ mọ́ ni ọlọ́run kọ́ mọ́ Mohbad ni ẹ wo lẹ́yìn ìgbà tó kú tán ẹ ọjọ́ bẹ́ẹ̀tì di ẹ̀ gan àwọn èèyàn àwọn àwọn lasmaleko àwọn ní yúnífọ́ọ̀mù yẹn wọ́n wà ní yúnífọ́ọ̀mù wọn tún sẹlibrétì Mohbad. ẹ wá sọ pé ẹ wá dé. Baba Mohbad látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ ní ìríjọ́ kan ní tẹ̀dídì tẹ́tí ẹ̀ ṣe tiktok kẹ́ sórí tiktok gbogbo àwọn tẹ máa tẹ máa tọ́ máa ń pè yín tẹjọ máa ń grant interview yẹn kẹ́tẹ́ ẹ̀ sọ fún wọn kẹ́ má bá wọn sọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó lẹ wà after ọ̀rọ̀ owó kẹ́tẹ́ ẹ̀ sọ pé justice lẹ́ ń wá fọmọ yín o ẹ̀ máa sọ́rí bàbá òfò ìwọ Bukky Jesse ó wá lọ máa fi bàbá Mohbad lẹ̀ not this time around please help me to share this show ẹ bá mi share show yìí ó máa fi bàbá Mohbad sílẹ̀ síbo ìgbà tó ń re tó bẹ̀rẹ̀ sí ń ṣẹ́nu bébébébébébébébé bẹ́ni pé wọ́n lo mọ̀ ń sọ bẹ́ni pé gbogbo everything o ìwọ ni ìwọ ló ma give judgement gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo kọ ó sórí àgbà àgbà inú òfìfo ni ẹ Bukky Jesse O kàn máa ń ràn ẹnu ẹni ìwọ fúnra ẹ mọ̀ pé day one from day one of this whole scene ó mọ̀ pé bàbá Mohbad ó mọ̀ pé kò ń ṣe bàbá you knew yourself Bukky Jesse pé bàbá Mohbad ó kàn ń wá sórí social media mm -hmm. láti wá máa máa káàṣì owó ni hence the reason why tí ó ṣe fẹ́ kàn sin ọmọ ẹ̀ yẹn. Hmm. ìwọ wá sọ pé yẹn ìwọ ni pé ó ṣẹ̀ṣẹ̀ mọ́ sí ni pé bàbá mu ah bàbá ó máa sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ ó ní kó máa lọ sí kó lọ máa ṣàdúrà níbì kan lórí òkè kan ó lọ bẹ̀ kò lọ́jọ́ ju ijọ́ méjì ó sá lọ ó ṣe kinní kan kò ní táì fún àdúrà ìwọ mọ bàbá Mohbad ṣó sọ fún ẹ pé èèyàn Ọlọ́run lòun ni ṣó sọ pé ìyẹn ó kàn ó kàn ó kàn ẹni tẹ́ pọ́n parọ́ ìyàwó ọmọ ẹ̀ ó parọ́ mọ́ ọmọ tó finú ara ẹ̀ bí ó parọ́ mọ́ ó ní Mohbad ò fóun lówó ó ní kò fóun lówó ó lóun gba five hundred thousand lọ́wọ́ ẹ̀rí ẹ jẹ́ pàwọ́ àbẹ̀ lọ bàbá Mohbad pé two two fifty tó ń gbà tí Mohbad fún every month kí ni bàbá Mohbad fi ń ṣe ó fi ń kóbìnrin ni ṣìnà ni bàbá Mohbad fi ń ṣe èyí tó bá parí èyí tó bá lé èyí tó bá lé tó lé tó lé kẹkà òun ni pé bàbá Mohbad sìn ó wà lọ ó fẹ́ sùn wù mí ó fẹ́ ṣé tọ́mátì ẹ̀ sọ pé ká wá sọ Wùmí kó ló yẹ kó sùn ẹ̀ ni ṣé ti rọ́tẹ̀ ti pamọ́ lórí social media ni ṣé ti búlì tí bàbá Mohbad ti subject ẹ̀ fún ni tí Bukky Jesse speaker ẹ̀ tá máa ṣépè fún Wùmí tá máa ṣépè fún ọmọ Wùmí. tọ́mọ wa sọ pé ókè o ẹ fẹ́ sùn ara yín Wùmí ló yẹ kó kọ́kọ́ jáde kó sùn àwọn wo ló ń tiẹ̀ lẹ́yìn náà bàbá Mohbad wọ́n ní kó lọ padà síṣẹ́ kápẹ́tà ẹ̀ ò padà òun wá kó máa ẹ̀yin tẹ́ bá ti ń dáwó fún bàbá Mohbad lórí social media yìí ẹ ti wá ẹ ẹ ẹ rí kan fowó yín ṣe ìní ṣépè fún yín bọ ẹ rí kan fowó yín ṣe àgbàná àgbàná tẹ̀sù ti gbé ságbáyé yín nìyẹn pé kẹrin máa fún bàbá Mohbad lówó. ẹ eh, Tíyàs Ṣọlá bẹ́ẹ̀ ni it's not enough for him o olè bàbá Mohbad gbé wiri ni hmm, kò lè ṣiṣẹ́ ó kàn wá ó kàn ṣe gbé wiri orí social media kiri ẹ má ní Africa TV yẹn ó jáde nígbà ètò sọ ó ní má yìí ó ní kò wá ta ikú ọmọ ẹ ṣèbí má yẹn ó lọ rí bàbá Mohbad wọ́n jọ ríra face to face ẹ wọ́n jọ níra pọ̀ papọ̀ kò bá lo two three hours pẹ̀lú bàbá Mohbad ó ti lè mọrú the type of person the man is gbogbo conversation wọn ó rí i pé máa yí ni is not after justice for Mohbad is only on social media to cash out nothing more Mohbad ló lọ́ọ̀fù bàbá ẹ̀ bàbá Mohbad ò lọ́ọ̀fù ọmọ ẹ̀ kò lọ́ọ̀fù ọmọ ẹ̀ kí èèyàn ẹni ẹ tún wá lọ ẹni ẹ fẹ́ gba lọ pé lọ́ọ̀yà mi tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbà pé kó máa bá yín dáwó ẹ fi ti lọ́ọ̀yà parọ́ ẹ wo ẹ̀yin tẹ́ bá ń dáwó fún bàbá Mohbad lórí social media tẹ́ bá lọ stop ẹ kẹjẹ kó lọ padà lọ máa ṣe iṣẹ́ tó ń ṣe yẹn tó bá di tó bá di September mà ni ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ àbí September kọ́ ló ṣẹlẹ̀. Hmm ẹ tó bá máa fi di January sìn ó máa pé four months right tọrọ ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ ọmọ yẹn wá tí ó wá wà níbi ìwò ilẹ̀ tó ti sìn tó wà ẹ bàbá Mohbad lọ sí pátí kiri òun ló lọ ń kọrin ní ló lọ sí harvest tó ní harvest tó lọ ń kọrin tó bá invite ẹ sí harvest o ò lè sọ pé harvest kan ló kàn ẹ lọ́rọ̀ kù o ọmọ ẹ̀dẹ̀ ti wà níwo ilẹ̀ tán ti sìn ìwọ kàn ń jayé kiri o travel kiri o kàn ń gẹ ló ti kiri. Hmm. ọlọ́mọ ẹ̀ kéèyàn ti ara òbí burúkú jáde bàbá Mohbad èèyàn burúkú ni ẹ́ èèyàn burúkú gbogbo ọ̀rọ̀ ẹ wá ń rọ́ ẹ bẹ̀rẹ̀ sí fẹ́ máa yílé ìyá Mohbad pé ìyá ló worst ẹ àtijọ́ tọrọ Mohbad ti ṣẹlẹ̀ ìjọ ò lè rí ìyá Mohbad kó jáde kó lọ́ọ́ máa fi Mohbad káṣe owó ǹjẹ́ ẹ gbọ́ rí kí ìyá Mohbad kó ní two accounts gbogbo ẹni Bukky Jesse bá wa táṣìírí lánàá mo sọ fún yín pé kò sẹ́ni tó bá gbé secret dọ́dọ̀ Bukky Jesse ẹnu Bukky Jesse òkò òun lá máa sọ pé òun gbà yín òun náà látún wá yẹn yín jẹ́ ṣé kò bá yí bàbá Mohbad jẹ lánàá lórí social media ẹ ó bá yí bàbá Mohbad jẹ ó kọ mọmọ Bukky wà lára àwọn ogun gan tó wà lá tó jayé bàbá Mohbad Bukky Jesse wà lára wọn because ẹni bí èèyàn ni Bukky Jesse Bukky Jesse títí lọ súnmọ́ bàbá Mohbad ó títí wọlé sí bàbá Mohbad lára láti get information to fẹ́ get tó mọ̀ pé òun máa wá lo òun tí máa wá lo gbogbo information yẹn òun máa wá lo against him. ẹ ọmọ ọlọ́mọ Wùmí tó tó jẹ́ pé ọmọ yẹn àtijọ́ tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ẹ jẹ́ kó nísinmi ẹ bẹ̀rẹ̀ sí fún lépè ẹ wọnú whatsapp ẹ lọ ẹ wọnú dm ẹ lọ ẹ wọnú message ẹ lọ gbogbo social media platform kò síbi tẹ́ẹ̀tì wọ̀ lọ tẹ́tí fún ọmọbìnrin lépè bàbá Mohbad tó yẹ kẹsùn òkúta pa ẹ̀sùn òkúta pa. Bukky Jesse wá ń sọ òun ṣẹ̀ṣẹ̀ mú tán sìn òótọ́ wo so ó mú tán náà tẹ́lẹ̀ Bukky ó mú tán tẹ́lẹ̀ ó kàn ń parọ́ ni ó kàn ń parọ́ ni ó mú tán tẹ́lẹ̀ ẹ́ ó mọ̀ pé Wùmí. Eh, tó kọjú dé tó kọjú dé pé èyí tí bàbá Mohbad kan ṣe nínú ọ̀rọ̀ tó wà náà òun ló pọ̀ jù o kò mọ́mọ́ máa pariwo wùmí wùmí wùmí wùmí wùmí wùmí ni ẹ̀yin tẹ́bà sí ẹja lọ wá ẹja gbọ́ bí tó ti sọ nǹkan ní tó sọ lánàá torí ẹ̀yin tẹ́bà ti wo tẹ́bà ti wo ṣó yẹn òṣèwà sọ pé justice for Mohbad láago mélòó ìgbà tó yẹ kó ṣe justice for Mohbad Wùmí ló máa ń ṣépè fún. ẹ gbọ́ ẹ sí Haúsá lọ́nà Àbújá ẹ̀yẹ. mẹ́wàá ẹ ẹ sí lọ. ẹ jẹ́ n connect kíní mọ́ bluetooth. Àbújá ẹ lè gba ẹ lè gba támàkì lọ́wọ́. bàbá Mohbad ó lè fi ju bàbá Mohbad lẹ́yìn sí òbí kìjẹsì ó lè fún bàbá Mohbad lẹ́yìn. sórí ẹ̀bẹ̀ tó fi dúkú sórí ẹ̀bẹ̀ rí mainland reduction àti suya gbàyìdé olúwo bí of yorùbá land ẹjọ yo. ẹjọ ọ̀tọ̀ ní ibi tí mo lọ já sí. strong àdúrà àwọn òwe pé ibi tó wá ní kó lọ yẹn mo sọ fún yín lẹ́nu pé fún five years ẹlòmíì wà lórí line wọ́n bí wá ní pé báwo la ṣe ṣe ṣe ń gbọ́ mi àti ẹ sọ i'm not doing any ìṣẹ̀lẹ̀. Beat Victor Awo, and blocking you. You said you hope I'm not working. Put it on the platform. Eh? Ẹ jọ tàbí ìjọba gbọ́dọ̀ sí lẹ́nu. But just because African CBT ó ti switch code switch, Ẹ máa gbọ́ o. ti switch code tiwọn. Àti ká sọ fún ọ pé ẹ má sign kankan o. Ṣé ẹ gbọ́dọ̀? Ẹ má sign kankan o. Ẹ bá jẹun. Wọ́n nígbà tí bàbá máa dá wọn lò, àbọ̀ máa lọ sign ẹ̀ o. Mo máa lọ sign ẹ̀ o iṣẹ́ kápítà tí mò ń ṣe mo lè ṣe mọ́ o mo ti di celebrity mo ti di celebrity bàbá tó sọ pé àwọn ò kápítà mọ́ three weeks kí ọmọ wọn tó kú bàbá yìí ṣe iṣẹ́ kápítà three thousand naira ó ti jẹ́ pé bàbá di òtọ́jú bàbá ẹ̀ bàbá di jẹ̀bi bàbá ẹ̀ náà o bàbá di jẹ̀bi ṣùgbọ́n mo smith ní ìwà ní position láti dá òkú ọ̀hún lẹ́bi. búkì dá padà ọ̀rẹ́dì òun dá lẹ́bi mo bá di jẹ̀bà ó jẹ̀bi bàbá ó jẹ̀bi bàbá ẹ̀ ọ̀nà ló fi jẹ̀bi bàbá ẹ̀ ọ̀nà ló fi jẹ̀bi bàbá ẹ̀ ṣọmọkùnrin yẹn ò tíráì tó ni ṣé Mohbad ò tíráì tó ni ó máa máa fún bàbá yẹn tuntun fifty thousand gbogbo nǹkan tó yẹ kí bàbá tí wọ́n ní ẹnugbà tí Mohbad ti bẹ̀rẹ̀ orin tó máa ti ní kó ti gbélé méjì dúró nínú owó tó méèkì ó gbé dúró ṣùgbọ́n múwámúwámúwá tí bàbá Mohbad ń gbà yìí kò jẹ́ kọ́mọ yẹn kó lákòjọ bàbá Mohbad máa ma pe Mohbad báyìí òun ẹ bóun ṣe ń bọ́ la gbọ́ lẹ́nu mọ́tò ṣe làwọn ọmọ àwọn ọmọ garage wọ́n wá bá òun wọ́n láwọn ẹ̀wọ̀n bàbá celebrity òun gbúdọ̀ fi owó lẹ̀ òun gbúdọ̀ ṣe Mohbad tún sáré owó hundred thousand ó yá ẹgbàá sákàǹtì yín gbogbo kinní yẹn kò dẹ̀ rí ó fi ń gbowó lọ́wọ́ ọmọ ẹni tó dáadáa o tó bá sọ pé mo bá ní tọ́jú bàbẹ́ ẹ̀ tí celebrity bá tó bá open carpentry office ẹ̀ in a big bàbá ní wọ́n tún bó ṣe sọ́kàn àti ìkànnì ẹ̀ àti ìkànnì wọ́n dẹ̀ sọ́mọ́ wọ́n dẹ̀ jáàmù fóònù máwọn létí. mo sọ fún gbogbo yín àbí mo sọ fún ẹ bá confam mo sọ fún gbogbo yín pé sùúrù tí mo ní lórí ọ̀rọ̀ bàbá many of you ẹ ti block wọn gan. kò sẹ́ni ṣe owó ẹ̀ ni. àti ìkànnì àwọn tẹ̀yìn àgbà ìsọ ní mo máa sáyìn náà o mo máa sáyìn náà o mo lè ṣiṣẹ́ kinní kan mọ́ mo lè ṣiṣẹ́ mọ́ àti ní kájọ́ dẹ̀ drop fóònù àwọn létí wọ́n dẹ̀ lọ ọwọ́ abẹ sáyìn pépà lọ. owó ẹ̀ mm, owó ẹ̀. ṣé ń gbọ́ mi bàbá lọ sáyìn kinní yẹn pẹ̀lú African TV. owó ẹ̀ ló ní sòrò fún bàbá Mohbad. before tipa àti Yinka tún sọ fún mi yeah i'm doing my own i'm not fighting anybody me fight mo ṣàlàyé mi. Yèyé Kúdí ò gẹ̀ẹ́tì àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ ni mo ṣe ń sọ. Now, before ti pàtó yín ká sọ fún mi kí ni mo ṣe fún bàbá yín mo bọ́ ta mo ti ṣe start mo ní bàbá wa under duress ni mo ní bàbá wa under duress ni ẹ má bù before pàtó yín ká ti sòótọ́ fún mi. ẹ gbọ́ àti ká sòótọ́ fún ọjà wa parọ́ fáwọn ẹ̀yọ́. I cover them up. ṣé o cover ẹ̀ up alábòsí. ẹ máa bọ̀ mo ń gba bullet lọ́sùn lọ́sùn èpè gbogbo ẹ̀ bọ̀mí ìtútọ́lé ẹ̀ sọ pé máa fi bàbá ẹ̀ lọ pépé ó wù ẹ̀ ó mú owó ọ̀rọ̀ ó dẹ̀ kọ́fà bàbá Mohbad. náà ìyẹn ti lọ. gbogbo ní conscience ẹ̀ wá. ìgbà tọ́wọ́ lọ́ọ̀yà dé sorry ìgbà tí wọ́n pé pressure yẹn ti ń pọ̀ ṣẹ́dẹ̀ rí ọmọ àdúrà lèmi o bàbá yẹn lórí burúkú kankan tó sọ pé mi ń lọ sí ológun ẹni kó mọ evidence ẹ̀ wá mo láì kàdúrà gan o ìtúrẹ̀ lè ṣe máa rí mi lábẹ́ ibi tó ti ń gbàdúrà jẹ ní òní o bó o so lè tó ń gba sìmẹ́ǹtì o tó ń gba ṣáfùtàǹtì o ibi àdúrà lè ti máa rí mi because mo ò ní ìyá mo ò ní bàbá tó máa sáré fún mi ṣùgbọ́n mo ní ọlọ́run ṣe ń gbọ́ mi now mo wá wò pé ṣé gbogbo yín rántí tẹ bá rántí tẹ bá mi confam ṣé gbogbo yín rántí ìjọ kan tí mo ṣètò àti mo ní bàbá ẹ nídìí gbogbo ẹjọ́ ìmọ̀ mo ní ẹ lọ kúnlẹ̀ fún ọlọ́run ẹ lọ sunkún fún ọlọ́run ṣé gbogbo yín rántí ṣé gbogbo yín rántí mo ní ẹ lọ kúnlẹ̀ fún ọlọ́run ẹ lọ sunkún fún ọlọ́run ah. ṣé ń gbọ́ mi ẹ bá rántí kẹ bá mi confam mo ní bàbá times fẹ́ wà you need to get close to God lọ pe àdàbí sí ọlọ́run lọ́rùn lọ sunkún fún ọlọ́run ọlọ́run á fojú àṣebí wọn á gbé ìjà ìjà ṣé ń gbọdọ̀. bí ṣe sọ̀rọ̀ yẹn tó ń jẹ́ yẹn èèyàn kan pè mí very top person ó ní bj mo wo chat ẹ̀ ń sìn mo gbọ́ nǹkan tó sọ. I am going to introduce you to somebody. I don't want to mention the person's name. Ṣé ń gbọ́? When I meet somebody bàbá ní nínú Christian John ẹ̀rọ máa fi ka one two three èèyàn èèyàn tó ga nínú tó ga tí gbogbo ayé tó ń wáyé ní tó ń bẹ́rí fún ni nínú Christian John lára àwọn mọ́mì tó ń wò mí jọ yẹn wọ́n pè mí wọ́n ní wọ́n ní mo gbọ́ nǹkan tó sọ pé kí bàbá Mohbad lọ gbàdúrà ó ní ìdí àdúrà lóòótọ́ nítorí òun gan ogún àánú ayé ẹ̀ ẹ̀mẹ́pẹ́mi náà dẹ̀ sọ ṣé ń gbọ́ mi sílẹ̀ ṣe mọ̀ pé kún wà náà yẹ. mo lè pe àǹtí mi. ìgbà tẹ bá ń gbowó lórí pílàfọ́ọ̀mù. mo ní lọ mo ní jọ. ẹ kó sì lọ. bàbá ò lè ṣe kínní lásán o. ẹ máa bá mi support ẹ mo ní báyìí báyìí ẹ lọ síbi báyìí ẹ máa rẹ́ni báyìí ẹ lọ síbi báyìí. wọ́n lè débẹ̀ lóòótọ́ wọ́n fi ọwọ́ wọn wọ̀ wọ́n. ẹ olórí burúkú ni. ẹ tó jẹ́ pẹ́ lómi ń lo. Eh, five years kò tí ì rẹ́ni sójú ìjọ kan débẹ̀. ọmọ bá ní parọ́ kọfẹ̀ aláyé bíbàjẹ́ ní bó fi jù sí. ìjọ kan débẹ̀ wọ́n rí ẹni yẹn. ẹlòmíín béèrè lọ́wọ́ àǹtí mi dè ní pé báwo lẹ ṣe ṣe nítorí gbogbo èyí tẹ̀ sọ pé mo bínú o mi ì bínú o ẹ bàbá mi lọ́ọ̀bà láì ẹni tó bá lè ṣe ní ìfẹ́ mo fẹ́ fẹ́ sọ fún mi tí mo ti jẹ̀bi. ẹ máa ṣọlẹ̀ wá máa sì lè gorí burúkú kan ṣọgbọn mi. wọn kọ ló lọ tirẹ̀ mọ́ bàbá Mohbad ni. ìgbà tó máa ń rí wọn ṣe ń gbọ́ mi. bọ́láńlé i'm gonna block you ìwọ ló mọ̀ dé lórí búkú tẹ̀ fẹ́ síta èmi ò sọ pé ìsínú gúùpù kankan mo kàn fẹ́ support bàbá Mohbad ni. ẹnìyẹn fi jẹ justice lè mi wá justice. meanwhile mo ti gbà pé. ẹni tó ń sọ̀rọ̀ yìí. dídé wa ẹ pè ní ìgbà tá ń sọ lọ́ọ̀yà yóò dá lọ́ọ̀yà yẹn DKY pè mí láti Amẹ́ríkà ó ní BJ èèyàn kan pè mí láti Nàìjíríà lọ́ọ̀yà gidi ni kò ṣe àwọn chájà ń gbé lọ́ọ̀yà wọ́n fẹ́ ṣiṣẹ́ fún bàbá Mohbad lọ́fẹ̀ẹ́ tán ní gbowó wọn ò tí ní lọ́ọ̀yà ń gbà yẹn lọ́ọ̀yà tí bàbá Mohbad ń ṣiṣẹ́ fún lọ́ní o ẹ máa bá mi love and like ìgbà tí DKY dẹ̀ sọ èmi dẹ̀ mo sọ fún pé mi kì í fa orí lọ́wọ́ olórí mo pe ẹ̀gbọ́n bàbá Mohbad mo ní èèyàn mi kan o ẹ tí mo mọ̀ dáadáa ni àwọn tí ẹ pè ní nàìjíríà wọ́n fẹ́ wọ́n fẹ́ gba lọ́yà àwọn ní lọ́yà fún bàbá Mohbad tó máa sanwó mo láti fún ọ̀nkú bàbá Mohbad tó wà ní amẹ́ríkà yẹn mo fún wọn ní nọ́mbà dk rẹ mo fún dk rẹ náà mo ní kó connect ẹ máa gbọ́ o wọ́n connect wọ́n sọ̀rọ̀ dídé wa rò ní nǹkan tó fẹ́ lọ ṣe ní nàìjà ẹ jẹ́ kí n sọ fún yín sìn dídé wa kò ní nǹkan tó fẹ́ lọ ṣe ní nàìjà ìtorí bàbá Mohbad àti lọ́ọ̀yà yẹn ló ṣe lọ wọn ní kí bàbá Mohbad mú wa o ẹni ẹlẹ́ni travel tí àjẹtí sọ gbogbo àìtí láàrin fún bàbá um, ẹ̀gbọ́n bàbá Mohbad pé kó sọ fún bàbá Mohbad bí wọ́n lọ sí Nàìjíríà bó ṣe dé Nàìjíríà bó ṣe dé Nàìjíríà àjọ ń communicate olóhùn fẹ́ lọ rí bàbá káwọn lè àti lọ́ọ̀yà yẹn kọ́ lè bá bàbá sọ̀rọ̀ mo pe àǹtí mi tó act on my behalf mo ní ẹ meet dky mo fún wọn nọ́mbà ara wọn mo ní ẹ bá mi mú dky lọ sí ọ̀dọ̀ bàbá ṣé ń gbọ́ mi wọ́n mú dky ìgbà tó ìgbà tó wá fi dé ọ̀dọ̀ bàbá dky béèrè lọ́wọ́ bàbá pé kí ló fẹ́ ṣé ń gbọ́ mi bàbá ò tí ì ní lọ́ọ̀yà ń gbà yẹn o lọ́ọ̀yà jẹkujẹku yẹn lọ́ọ̀yì ni o dky sọ pé àwọn máa gba lọ́ọ̀yà fún bàbá bàbá sọ fún dky o bàbá sọ fún Dikemba tí mo ti sọ fẹ́ gbọ́ wọn pé wọ́n fẹ́ gba lọ́ọ̀yà o bàbá láwọn ò nídìí lọ́ọ̀yà gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ìwọ̀n tí ìkú ẹ̀yìn gbèrè lọ́wọ́ wọn ṣẹ̀dá ní ti Dikemba kọ́mẹ̀ntì pé ìjọ yẹn tó ń lọ tó ń rí bàbá òun rí pé bàbá ò fẹ́ justice. ẹ ṣe mọ̀ èmi gbogbo yín ṣe gbogbo yín ṣáìdì ẹ̀ ni. ẹ bàbá mi lọ́ọ̀bà láì. bàbá sọ fún Dikemba ẹ àti ìní lọ́ọ̀yà bàbá sọ fún Dikemba pé àwọn ò di lọ́ọ̀yà ìgbé kọ́kọ́ ṣọ́tẹ̀ ní kọ́ fáwọn olówó ni àbí nǹkan kan mi ìrántí mọ́. yes DKY travel to Nigeria because of baba Enjoy a lot. sọ pé cancel corona inquest ṣe rántí lọ sọ strike about cancel ẹ̀. ó dùn mí pé DKY kò lè witness the corona inquest yẹn. ìtúrí ẹ̀ ni DKY ṣe lọ ṣé ń gbọ́ mi náà kí mo fẹ́ máa sọ lọ bàbá lóhùn fẹ́ lọ́yà dídí wa couldn't even tell me àǹtí mi tí mo ní kọ́múníkì wà lọ́sọ̀rọ̀ ló sọ fún mi àǹtí mi fẹ́ẹ́ lè máa ké ṣé ìgbọ́ mi ẹ bá mi tè yẹn ìwọ ló mọ orí ẹ tán ẹ jẹ́ kí n máa sọ sí pásítọ̀ yẹn lọ ṣàlàyé pé mo ti sọ fún pé wọ́n ní kí bàbá bàbá ti ní the strong àdúrà àwọn òwe pé ibi tó wá ní kó lọ yẹn mo sọ fún yín lẹ́yìn pé fún five years ẹlòmíì wà lórí line wọ́n bí wá ní pé báwo la ṣe. ṣẹ́rọ̀ ọmọbìnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ hmm? ó ní kébékébé èèyàn ni ṣẹ́rí ẹ ṣáàrí gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ẹni tó ṣe ń ṣùtà rẹ̀ ẹni tó ṣe ń ṣùtà rẹ̀ ó mọ gbogbo atrocity tí bàbá Mohbad ti ṣe ó ti bá sọ̀rọ̀ ó ti rí pé yàn kan tó jẹ́ pé kò kí ẹ̀ nípa ọmọ ẹ̀ kò kí ẹ̀ nípa pòun wá justice fọmọ pé owó ló wà ń ta and see yet ó wá ń cover òun cover ẹnu ara ẹ náà ló fi sọ ẹnu ara ẹ ló fi sọ ó ní òun cover òun cover òun gbà tó ti wá cover títí títí títí sìn ẹnu gbà wo ló tẹ̀ ti gbẹ́nu lọ́rọ̀ bàbá Mohbad òun mo ní gbogbo nǹkan tó bá Bukky Jesse gbogbo nǹkan ó kàn máa wá dábàá rú nǹkan yẹn kò ní lórí kò ní ó ṣe nǹkan yẹn kó níyànjú rí they want ofunrara ẹ mọ̀ deep from your heart ó mọ̀ pé bàbá Mohbad ó mọ̀ pé owó ló wà after lórí social media sórí ìgbà tó ti fún ní ké tó ti dá kékeré fún gbà tí ò rí tí ò rí one million rí tó fún ní one million yẹn ó ti fẹ́ ojú ẹ̀ ti fẹ́ ó ti wò pé èé ṣé pé bó ṣe máa ń rówó ọ̀fẹ́ lórí social media lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń dáwó fún bàbá Mohbad ẹ́ tẹ̀dẹ̀ tán tẹ mọ̀ pé bàbá yìí kò wá áfítà òkú ọmọ ẹ̀ owó ló fẹ́ máa fi ó fẹ́ ó fòkọ ọmọ ẹ̀ ráre lórí social media ni tẹ̀dẹ̀ tí ń kọ́ntínú tẹ̀ ń dáwó fún ẹ rí pé sátánì ti gbágbà náà lè yín lọ́wọ́ ó fowó yín ó lọ fi ń bóbìnrin sùn kiri bàbá tí ẹ ra sàn ó fowó yín ó lọ fi ṣe kíni ó fi ń ṣàgbèrè kiri ẹ wo ẹni tí kò ṣọmọ ẹ tó wọ tó ró lẹ́lẹ́ tó gbà lẹ́lẹ́ tó ń jójó wèrè tó ń jójó rádaràda ní ibi ọ̀dọ̀ ṣọba ní ọ̀dọ̀ prophetess ọ̀ṣọba yẹn níjọ́ Saturday tọmọ ẹdẹ ti wà nínú tó wà nínú sáré tó ti sin ọmọ ẹ tó ti sin ọmọ ẹ ẹ̀yin rí ìyá Mohbad kó máa lọ patí kó máa mú gèlè kiri ẹ mọ iye pàtí bàbá Mohbad tó ti wọnú stúdíò lọ tó lọ kọrin ṣé bàbá ló máa ń kọrin arò fọmọ Mohbad lẹ́gbọ́n o kò lè kó wọnú studio lọ máa kọrin arò fún ó lábúrò kò wọnú studio tó ń kọrin o àdúrà wà ń bẹ o bàbá Mohbad wọnú studio lọ ń kọrin arò ó lọ ń kọrin arò fún ọmọ ẹ̀ ẹ ẹ dẹ̀ pé bàbá gidi nìyẹn elọ́tọ̀ fáwọn kan tí bàbá Mohbad ti ṣe ta ti rí lórí social media tá a fi mọ̀ pé no eléyìí ò wá after in tó ṣẹlẹ̀ sọmọ ẹ̀ ó wà áfítà pé kó ṣáà máa kọ́ máa dáwó sàkáǹtì òun kọ́ máa fowó sàkáǹtì òun kọ́ máa fowó sàkáǹtì òun ló wà áfítà àkáǹtì méjì ni bàbá Mohbad ti lọ open at the end òun fúnra ara ẹnìkan ló ní access sí àkáǹtì yẹn nísìnyí báyìí bàbá Mohbad ti lọ tọwọ́ bọ owó àkáǹtì yẹn ti ná tán ó tún tún lọ gbé gofundme dì síta ó ti sọ pé kẹ́yìn ọmọ nàìjíríà rere ẹ̀ tún lọ máa dáwó sínú gofundme o ṣáàyè bàbá mohbad dẹ wá ni ṣé wá sí bàbá mohbad ni ẹ̀yin èèyàn ẹ wise up ẹ wake up. ẹ ẹ wake up bàbá mohbad wọ́n fi yín ṣe bísínẹ́sì lórí social media ni gbogbo owó tẹ owó tẹ lọ́n fún yẹn lọ́ máa fi ẹ lọ tọrọkọ́bọ̀ tọrọkọ́bọ̀ ẹ máa kójọkójọ ẹ fi ra bag of cement eléyìí tẹ́ ẹ máa lọ sórí tiktok tẹ́ ẹ ní tọ́ máa pè wọlé tá máa sọ̀rọ̀ bí ẹ bí tá máa máa wá sí pátì wèrè kan gbogbo yẹn ẹ ṣàkámàjè ni ṣàkámàjè awareness tẹ́mi ní kí wá create lélẹ́yìí o pé bàbá Mohbad enough is enough tó fi yín ká lórí social media enough is enough ìtí mo ní kí wá sọ fẹ́yìn èèyàn nìyẹn twenty twenty three lè lé January ní ẹ má ẹ má kọ̀ntínú láti máa dáwó fún bàbá Mohbad ó fi yín gbó ó fi yín káṣowó ni ó fi ọ̀rọ̀ ọmọ ẹ̀ ó fi powó kiri lórí social media ni kò fẹ́ràn ọmọ yẹn Bukky Jesse ó ó lè fi bàbá Mohbad lẹ̀ o ìwọ kí ni ó mọ gbogbo àwọn èèyàn tó ti ṣépè kàbìtìkàbìtì fún torí pé òun fún bàbá Mohbad ní support where is your conscience you knew from day one that this man is not he doesn't want any justice for Mohbad all he's after is to be demanding money from one platform to another tó ń wá tó sympathize fóun twenty twenty four ẹ má wise up kẹtù gbọ́bí kan ní ọ̀dọ̀ àwọn westo àwọn westo yẹn gbogbo wọn ló mọ̀ ọ́n tọ́ gbogbo wọn wọ́n fi bàbá Mohbad káṣ owó náà ni wọ́n fi káṣ owó ni ìmí àkísà ló ń wọ̀ wá lórí pílàfọ́ọ̀mù tẹ́lẹ̀ o ẹnugbà tó gbọ́rọ̀ lé ọ̀rọ̀ Mohbad sí ó ti òun náà ti wọlé sí twenty thousand ara géènì tán rí iná ni ẹnu ara wọn ni ẹ lọ sórí TikTok ẹ gbọ́ tó wá sọ pé èèyàn kan sọ pé òun sẹ́ndì ten thousand sí ẹ gbowó recharge card òun sẹ́ndì gbà sí ẹ gba eléyìí bàbá Mohbad ò jẹ́ kórí ẹ̀ pé ó fi ọ̀rọ̀ Mohbad ó fi ráre lórí social media torí àtẹnujẹ ẹ̀yin tèmi màá tún rí yín ẹ jẹ́ ẹ mọ lọ ní tí mo ní kí wá create awareness lórí lélẹ̀. ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí náà ni àtijọ́ wa ṣé gbogbo yín náà lẹ ti rí fídíò tí mo play fún yín látàárọ̀ tẹ̀ tí ń wò bọ̀ kò nídìí kọ́mọ nàìjíríà kí wọ́n dá òtún mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ online online blogger tí wọ́n ń gbèjà Mohbad tí wọ́n yàtọ̀ tí wọ́n yà kan sọ́tọ̀ yálà ẹni blogger tẹ bá ti rí tó bá ti sọ́pọ́ọ̀tì bàbá Mohbad tó já sí pé kò sọ́pọ́ọ̀tì gbogbo ìdílé Mohbad o tó bá ti dá èèyàn kan nínú ìdílé Mohbad tó bá ti sọ́pọ́ọ̀tì èèyàn kan ṣoṣo péré tí ó sọ́pọ́ọ̀tì àwọn tó kù tó já sí wípé ó dáyàn kan sọ́pọ́ọ̀tì tó sọ́pọ̀tì bàbá Mohbad nìkan tàbó sọ́pọ̀tì Wùnmí nìkan tàbó sọ́pọ̀tì ìyá Mohbad nìkan tàbó sọ́pọ̀tì Liam nìkan tàbó sọ́pọ̀tì Naira Marley nìkan tàbó sọ́pọ̀tì Mohbad Mohbad nìkan tàbó sọ́pọ̀tì Darosha nìkan tàbó prime boy nìkan tàbó support anybody nìkan lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí anybody tó bá ti single handed láti support èèyàn kan ṣoṣo lórí ọ̀rọ̀ Mohbad yìí àpò ara ẹ̀ ló ń já fún òun náà lẹ ti gbọ́ látẹnu Joyce blog yẹn màmá yìí ti sọ̀rọ̀ látàárọ̀ màmá yìí wà lórí Facebook ó wà lórí YouTube wọ́n wà lára àwọn tí wọ́n fi tinú fẹ́ azat ọjọ́ tòní mo ò lè sọ láwọ́ azat ọjọ́ tòní observation tèmi dá lórí pé joyce backup page lórí facebook wọ́n sọ̀pọ̀tì justice for Mohbad tinútinú torí ẹni tó bá sọ̀pọ̀tì justice for Mohbad kò ní wà sentimental any fucking body tẹ́ bá ti rí tó wà sentimental tó ṣe kí ni tó wà sentimental ẹ gbàgbé ẹ kúrò lórí ẹ ọ̀tá Mohbad níwé ni bẹ́ẹ̀ ọ̀tá bàbá ọ̀tá bàbá Mohbad níwé ni bẹ́ẹ̀ ọ̀tá ìyàwó Mohbad níwé ni bẹ́ẹ̀ ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó ń kọ̀ndẹ́mù bàbá Mohbad tàbí ń kọ̀ndẹ́mù ìyàwó Mohbad tàbí ń kọ̀ndẹ́mù màmá Mohbad tàbí ń kọ̀ndẹ̀mù Sam Larry tàbí ń kọ̀ndẹ̀mù Naira Marley láláì nídìí tó kọ̀ já sí wípé òun akọjáde gbàgà akọ sọ̀rọ̀ against Naira Marley a sọ̀rọ̀ against Sam Larry a sọ̀rọ̀ against baba Mohbad a sọ̀rọ̀ against Wunmi tí í ṣe ìyàwó Mohbad a sọ̀rọ̀ against Karimo tí í ṣe ẹ̀gbọ́n ìyàwó Mohbad a sọ̀rọ̀ Liam tí í ṣe ọmọ Mohbad tàbí tá sọ̀rọ̀ against anybody tó súnmọ́ Mohbad ẹ kúrò lórí ẹ̀ ọ̀tá Mohbad nírú ẹni báyẹn. kí ni mo sọ fún yín ọ̀tá Mohbad nírú ẹni bẹ́yẹn ẹ má jẹ́ kó tán wá ọmọ Nàìjíríà ibi tí adé yìí ó yẹ ká ti lajú o ẹ má yẹ ká tanra wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń kígbe justice for Mohbad justice for Mohbad justice for Mohbad tó dẹ̀jà sí pé tó já sí pé àpò ara tiwọn ni wọ́n wá wọ́n ti múná lọ ẹjọ́ ẹ má bínú o mo fẹ́ sẹ́ẹ̀tì kínní dáadáa kẹ́lẹ́ ojú mi clearly nù mi ní jẹnẹrétọ̀ lé iná nẹ́pà ni mo lò gbogbo aládẹ̀mọ́ bí nàìjíríà ṣe rí so kẹ má sọ pé bọ̀bọ̀ yìí kò ní sẹ́ǹsì rárá kò program rẹ̀ ó ń ṣe program program ẹ̀ dúdú kinní kan no don't abuse me nepa tí mo lọ lọ ni mi dẹ̀ ní generator ni yes. ṣé ìgbọ́n kan tí mò ń bá bọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí náà ni Bible black lórúkọ tèmi respect to each and everyone that you are watching me right now if you are watching me for the first time please don't forget to subscribe to my youtube channel bible tv show and if you are a returning subscriber you are welcome to bible tv show may god's mighty continue to bless you abundantly all my subscriber everybody that subscribe to bible tv tv show you will never fall sick you will never become poor you will never be, become dull you will never get stroke by special grace of almighty god You know me in Bible Black TV show. You know me that we speak the truth to power. Yes, I can tell you categorically, I can tell you that èmi Bible Black mo kì í ṣe blogger. Wàláì tàláì. Kọ́ńtẹ́ǹtì wà tó yapa ẹ̀yin èèyàn mi ẹ má for content in bọ̀ To my múnú you do Number one thing that should be benefit of being a Baro Black fans Baro Black TV show fans on YouTube ni pé o ò jẹ fans di Baro Black tó ń wò mí twenty four hours kò sọjọ́ kan kí n má post fídíò tó ń wò mí twenty four hours o ò lè ní stroke o o ò lè wà depressed o depression bíi ti báwo you go make am once nígbà tó ti jẹ́ fans Baro Black you go make am kúrò lórí ẹ̀ àwa máa já ẹ tán lórí tó ṣe máa make owó ṣé ti company ńláńlá tó já sí pé tó bá bá wọn dòwò pọ̀ tó máa rí bá ti ṣe tó máa rọ́nà gbégbà tó máa bọ́yàwó tó máa bọ́mọ tó máa kọ́lé mọ́lé tó máa ra mọ́tò mọ́tò tó máa ra mọ́tò mọ́ mọ́tò ṣóun ní ká sọ. àbí táwọn complain tó máa bá dòwò pọ̀ pẹ̀lú pẹ̀lú owó péréte tó dẹ̀ máa di fokin millionaire ṣóun ní ká sọ ni opportunity wà àmọ́ kò sí opportunity tó jọ́fẹ̀ẹ́ owó náà ló máa ná ohun tó wá pè jù ni pé kéèyàn ná owó kékeré kó fi rí owó ńlá ní agbára ọlọ́run ọba eléjùmarè ibi tá a ti ń rí owó tá a ti ń gbàrà dátà tẹ fi ń Bayo Black TV show àgbà náà ní wọbẹ o so ẹ má fọ opportunity wà bí ẹ ṣe ń wò mí ẹ̀yin ẹ ṣàkọsí ẹ̀ ẹ̀pù mi kẹ́ ẹ jẹ́ kí n rí sí one million subscriber tẹ́ ẹ bá lè help èmi Bayo Black tí mo fi reach one million subscriber gbogbo ẹ̀yin fans mi gbogbo ẹ̀yin subscriber mi I am guarantee you that you will be seeing one million naira per day torí àwọn investment àwọn investors oríṣiríṣi ni máa mú wá sétí gbọ́yìn bọ̀ kò sí ìtójọ́fẹ̀ bẹ́ẹ̀ o kò ṣe kò jẹ́ ní o èmi ò kì í ṣe sógúndogójì o mú one thousand wá kó gba ten thousand o ò lè gbọ́ ní ìṣọ̀rọ̀ Bayo Black TV show Bayo Black TV show kì í ṣe sógúndogójì ẹ má yẹ ká tanra wa torí àwọn kan ti ń lo orúkọ mi wọ́n ti ń lo fọ́tò mi láti fi pawó láti fi tan àwọn èèyàn don't fall victim lórí face lórí Facebook Bayo Black lórúkọ tí mò ń jẹ́ lórí YouTube Bayo Black TV show azat ọjọ́ tèmi january kéde tèmi today is january ten i have ten thousand subscriber on my youtube channel don't be deceived Bayo Black TV show tó ti ń wò mí báyìí báyìí báyìí báyìí báyìí bá mi share kó subscribe gbogbo wọn tó bá come across fídíò mi make sure kó subscribe o ẹ má gbàgbé lórí ọ̀rọ̀ justice for Mohbad náà lájọ wà ẹ Mohbad máa rí justice àmọ́ still yet náà we must to make money o gbọ́dọ̀ make owó mo gbọ́dọ̀ make owó àwọn opportunity wà tó máa fi make owó pé o jẹ́ BioBlack TV show fans èmi BioBlack lórúkọ èmi tí mò ń sọ̀rọ̀ bípò kò tiẹ̀ jẹ́ fans mi lásán you are a millionaire calm down ìwọ ṣá máa share fídíò mi tí n bá ti make one million subscriber o ò lè make less than one million naira every month for you being my fans i am hundred percent sure tó bá ṣáà ti jẹ́ BayoBlack TV show so jẹ́ ká jọ build orúkọ yẹn jẹ́ ká jọ build empire yẹn lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni mo wà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ̀rọ̀ online wípé àwọn fẹ́ justice for Mohbad tó dẹ̀jà sí pé lórí irọ́ ni tọ́sí release account number síta tí wọ́n go against bàbá Mohbad tó rọ́mọ̀ wípé ìgbésẹ̀ tí bàbá Mohbad gbé in the first day tí Mohbad dolóògbé wípé bàbá Mohbad kánjú láti sọ pé kí wọ́n lọ sin Mohbad wọ́n ti di ọ̀tá ọmọ pé ìgbésẹ̀ yẹn kò jẹ́ gbogbo wọ́n mọ̀ pé ìgbésẹ̀ yẹn ò tẹ́ gbogbo ọmọ Nàìjíríà lọ́rùn ó wá sásá bẹ́ àṣìṣe bàbá Mohbad ó wá fi ba bàbá Mohbad lórúkọ jẹ́ wọ́n wá sọ pé kẹ́ ẹ dá owó lọ́tún kẹ́ ẹ dá owó lọ́sì ẹ má fọ̀lọ́ wọn o onírọ́ ni wọ́n o olè ni wọ́n o. àwọn kan náà wà tó já sí pé ó gbé bàbá Mohbad lórí wọ́n kọ̀ndẹ́mù ìyàwó Mohbad tí í ṣe Wùnmí ó wá sọ pé kẹ́ ẹ dáwó onírọ́ ni wọ́n o ẹ má dáwó o. Mohbad ò kì í ṣe olóṣì o Mohbad ò kì í ṣe kí ni Mohbad ò kì í ṣe olóṣì ni Mohbad kódà ìgbà tí Mohbad kú gbogbo owó tí streaming revenue Mohbad tó pa kì í ṣe owó kékeré ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ní pé kẹ́ ẹ béèrè pé gbogbo àwọn digital platform tí Mohbad ti ń hẹ̀ lówó bíi Apple Music bíi Audiomack bíi spotify bíi youtube youtube youtube music àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ yẹ ká béèrè pé gbogbo owó tí mohbad pa tó rìn ẹ̀ pa kódà lẹ́yìn tó kú ibo ló wà. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn pé ibo ló wà. Bayo Black TV show lówó Bayo Black lórúkọ tèmi ẹ káàbọ̀ sí kànnì Bayo Black TV show. ẹ wò lórí àwọn justice for mohbad yìí ọ̀dọ̀ mi ẹ máa dodo lọ́dọ̀ mi ẹ bá mi subscribe òdodo lẹ máa gbọ́n mi báyìí oríṣiríṣi àwọn èèyàn ló wà wọ́n ti fi bàbá Mohbad pawó lọ wọ́n ti fi Wùnmí pawó lọ wọ́n ti fi Liam pawó lọ wọ́n ti fi ìyá Mohbad pawó lọ ẹsà esma ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí mo kí yín o láti Germany láti UK láti Land, Canada Australia USA oríṣiríṣi àgbáńlá ayé títí lọ dórí nàìjíríà abẹ́òkúta lagos edo benin kaduna katsina all over the world lọ ti wo Bayo Black TV show èmi ò ní drop account number wípé ká ẹ send owó síbẹ̀ wípé mo fẹ́ gbégbèsè kan lórúkọ Mohbad mi ò ní ṣe é àmọ́ ìwọ tó bá fẹ́ ràn mí lọ́wọ́ àǹfààní wà fún ẹ láti ràn mí lọ́wọ́ tó o bá fẹ́ polówó àǹfààní wà fún ẹ láti gbé ìpolówó ọjà wá sí kànnì Bayo Black TV show tó dẹ̀ máa rí èrè tó pọ̀ jẹ láti sáìn mi láti fi mí jẹ àmbásádọ̀ iléeṣẹ́ àǹfààní wà ṣùgbọ́n wípé kí n wá fi orúkọ Mohbad gbáwó pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí àwọn kan ń gbawó lórí DNA lórí pé wọ́n fẹ́ ṣe DNA for Mohbad fọ́mọ Mohbad liam àwọn kan fi ń gbawó èmi ò ní sọ̀pọ̀sì kan tí ò dáa torí pé ikú tí Mohbad kú everybody náà ló máa kú o wàláì azim ìgbà bá kókó òun lẹ́nìbọ̀dì ò lè sọ àdúrà tèmi Báyọ̀ Black ni pé kọjọ́ kó jìnnà síra wa ìtẹ́ fi Mohbad pawó ti tó ẹyẹ kó ti tọrọ ìjọba Mohbad ò tí ì rí justice tí Mohbad ò bá dé tí ì rí justice ọmọ tí Mohbad fi sílẹ̀ sàyé ẹyẹ ká protect ọmọ yẹn ẹyẹ ká protect Liam ẹ yẹ ká protect bàbá Mohbad ẹ yẹ ká protect ìyá Mohbad ẹ yẹ ká protect ìyàwó Mohbad àmọ́ wọn tèmi ojú eléyìí lọ orúkọ tèmi ní Bayo Black mo kí yín o if you are watching me for the first time you are working you are welcome to the show if you are a returning subscriber you are all welcome please don't forget to share my show so àwọn àbọ̀bẹ̀ níbẹ̀ ṣọ àtẹ́lẹ̀ sí a sì máa bẹ̀rẹ̀ wò mo sọ yìí mo náà mo rò pé mo ti là yín lọ́yẹ̀ tó lórí ọ̀rọ̀ Mohbad ẹ má fọ́ victim ẹ má ṣe kí ni ẹ má fọ́ victim Mohbad ò kì í ṣolóṣì o táwọn fámìlì Mohbad tó bá rẹ́dì láti fight for justice for Mohbad ibi tó ti máa gbé ni pé gbogbo revenue Mohbad audio mark ni apple apple music ni YouTube ni YouTube music àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta ló wà ní ìjáde owó yẹn ó tó wọn ṣe any fucking thing tó fẹ́ ṣe lẹ́yìn ọgbà so ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé o á máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ àsìnàbẹ̀nà o gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní débá láṣẹ elédùnmarè ẹni bá sọ pé mi Bayo Black àtẹ̀yìn olólùfẹ́ mi gbẹ̀yìn tẹ̀ ń wò mí tẹ̀ ń bá mi subscribe tẹ̀ ń bá mi share show mi tó bá sọ pé ó kú bí tẹ́ máa gbé gbà ọlọ́run á gbé gidi náà gbogbo wọn ni torí pé kí ni tó kù bá kú wọn kàn kìtìbò ni láṣẹ ọlọ́run bẹ́lẹ́dùnmarè gbogbo àgbáyé wọn á kàn kìtìbù owó ẹ níbẹ̀ tó bá wo bí wùwà ẹ ṣé o ire o